ẹ jẹ́ ká máa tújú ká ní gbogbo ìgbà nítorí pé ká lejú kọkọkọ ká díjú wọn wọn wọn ká fún ojú pọ̀ bí ẹ̀wọ̀n ọ̀gọ̀yìn ẹ̀wọ̀n ọkọ̀ fún ni níyì níbi kankan ìdùnnú tẹ rí yẹn òun gangan ló ń ṣe atọ́kùn fún àlàáfíà àlàáfíà wa mọ́ gbọ́ládùn wípé kò ní di fíafíà mọ́ alára ẹ̀wọ̀ ohun tí mo sọ ní ṣókè rẹ̀ òun náà ni wípé happiness is free ẹ jẹ́ ká máa dunnú ní gbogbo ìgbà ẹ jẹ́ ká máa rántí wípé ẹni tó ń fò sókè tó ń dunnú sọ̀tún tó ń dunnú sósì láìla ṣúgà <laughs> oh god wọn tí ì rí nǹkan gbà á ń bọ̀ sí bọ́sẹ̀ ẹni tó ń díjú kokokokoko tí wọ́n ṣàranjú náà ilẹ̀ bíi alojin ẹ má yẹ ká máa lejú ẹ má yẹ ká máa rojú kokoko ẹ má yẹ ká máa fojú rò nítorí pé ẹni tó bá ń fa ojú ro ẹni tó bá ń lejú kokoko inú òbí wọn wá ṣà ń lejú in short bẹ́ẹ̀ ṣe nǹkan lẹ́gbàá wọn wá lejú bẹ́ẹ̀ ṣe nǹkan dùnú lẹ́gbàá wọn wá lejú tẹ́ bá ṣe oríire lẹ́gbàá wọn wá fojú pọ̀ bá fẹ́ jẹun wá kanra bí wọ́n rìn wá kanra bí wọ́n ṣe wá kanra ẹ jẹ́ ká dẹ́ ẹ jẹ́ ká dẹ́ ìwọ̀ntúnwọ̀nsì nìkan ẹ má máa lejú kokoko mọ́ torí wípé kò lè dé yín ládé ògo kò lè dé yín kò lè fún kò lè fọwọ́ sápò yín ibi tí mo lọ gangan nìyẹn kò lè fi owó sápò wa téèyàn bá dẹ̀ ń lejú kókó kó máa ń jẹ́ kí èèyàn bẹ́ẹ̀ ṣe kí ni kí wọ́n tètè darúgbó téèyàn bá ń lejú tó dẹ̀ ń bínú ní ìṣẹ́jú ìṣẹ́jú ó máa ń jẹ́ kí èèyàn tẹ̀ ó máa ń shorten life span mi ẹni tó yẹ kó lo ọdún hundred years nílé ayé ó lè short ẹ̀ kó di fifty <laughs> lágbára ọlọ́run nífọ̀jọ́ lọ́jọ́ lọ ohun tí mò ń sọ òun náà ni wípé ẹ jẹ́ ká máa dunnú ká rí dájú pé à ń dunnú ní gbogbogbà á jẹun àjẹun ni ká sọpẹ́ fọlọ́run ká dunnú ká wà happy all the time ọ̀fẹ́ ni ìdùnnú wọn ń gba owó lọ́wọ́ èèyàn ọ̀fẹ́ ni ẹ rí dájú pé ẹ wà ní happiness mode ní gbogbogbà ẹlẹ́ni mo fi kí káàbọ̀ sórí ètò lẹ́ni yes ètò Miliki Express ní Orísun tẹlifíṣàn tí máa ń sọ fún pé yàwó skẹ máa sọ fún pé yàyẹwò <laughs> yes ó yàwó skẹ yẹwò lórí Orísun ẹ wá yẹ nǹkan tó ń lọ lórí Orísun wò Miliki Express jọjọ fọọsẹ ní pẹ̀lú ìrìn ọmọ yín olórí olúwakẹmi ọdà sexy olórí tó ń pọsà lọjà mọmọ ọ̀rọ̀ yẹẹ ọ̀rọ̀ eléré tó lẹni nishad láti bẹ̀rẹ̀ tó dé parí èmi gan fẹ́ bóyin ni àti mo fẹ́ bí àpì torí pé ní gbogbogbà tí bá ti rí inú mi máa ń dùn mo máa ń hó fún ayọ̀ ẹwà wọn arun inú mi tó bá yẹ pé inú mi ṣe é ṣí bí gbà ní nìyẹn máa bínú ṣe ń dùn láti rí pé àlàáfíà ara lẹ wà láti rí pé inú dídùn lẹ́yìn náà wà lọ́ọ̀dẹ̀ yín. alright lórí ètò ilé ni mo nítàn kékeré kan tí mo fẹ́ sọ fún nípa àwọn tó lejú àtàwọn tó máa smile all the time àmọ́ kí n tó kán sí agbára ibi tí mo ti wá fún yín ní gist yẹn <laughs> ẹ kà lọ ṣe kí ni ká lọ fẹsẹ̀ rajó jẹ ayọ̀ kò ní wọ́n nu lé wa láṣẹ ìdùnnú ẹ kà lọ gbọ́ ayọ̀ láti ẹnu sinmi ètò Miliki Express pẹ̀lú mi ọmọ yín olórí Olúwakẹ́mi Ìyàndá ó sì ń tẹ̀síwájú ẹ kú kalẹ̀ náà la fi bẹ̀rẹ̀ ètò òun ló jẹ́ kí n sọ fún yín wípé yes ẹ jẹ́ ká lọ jẹ gbádùn ayọ̀ láti ọwọ́ sinmi mo lérò pé gbádùn oríta ṣẹ̀ṣẹ̀ wò tán ẹ Miliki Express lakọ̀tún ètò tó lọ lójú amóhùnmáwòrán yín yes lórí Orísun àwa gangan lálára gbàyídá lórí Orísun àwa gangan ni amúlùdùn torí pé kí ni àwa wà fún yín ní gbogbogbà láti máa múnú yín dùn ẹ̀yin ẹ̀kọ́ ṣetán láti grab copy kẹ̀dẹ̀ máa smile ní gbogbo wa torí pé ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà ni ẹ̀rín ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà ni ẹ̀rín ṣe ní ara tẹ́ smile àlàáfíà lẹ in short ó sàn ju kẹ́yìn máa kó ògùn jẹ lọ kẹ́yìn ṣáà máa da ògùn jẹ kẹ́yìn máa da ṣọ́ọ̀kì jẹ tẹ́ bá ti lè máa rẹ́rìn ní gbogbo ìgbà kẹ́ máa wà happy kẹjẹ́ kínú yín mọ́ kínú yín máa dùn ẹ wo ilé ayé yìí bíntín ni o <laughs> ọjọ́ mẹ́rin lábẹ́lẹ̀ ni ayé ta fẹ́ máa wẹ̀wù yín ọ̀rọ̀ ètò yìí tẹ̀sán gbọ́tọ̀ ayọ̀ láti ọwọ́ sí mi Miliki Express lẹ́ẹ̀kan sí òun lè tòótọ́ lọ lójú amóhùnmáwòrán yìí fẹ́yìn ń darapọ̀ nígbà àkọ́kọ́ kí n tó kọ́ síbi tá a ti máa wá bẹ̀rẹ̀ lifestyle tips àti pàápàá jùlọ mo ní mo fẹ́ sọ ìtàn kékeré kan fún yín àwọn tó ń rojú kokoko àti <laughs> àtẹni tó ń dunnú ok ẹ kì í sáré fún yín ní hint yẹn ṣe rí arákùnrin kan wà ó fine ó dùn wò nípa ti certificate pé yes èèyàn ka ìwé débi tí èèyàn kà dé no no no no mo gbé fún eléyìí mọ ìwé as in no good tó bá tún máa wá sọ òyìnbó òyìnbó ń bọ́ lẹ́nu ẹ̀ bí àkàrà ni ó dùn ó make sense i understand àmọ́ nǹkan ẹ̀kọ́ yìí náà ni nǹkan ẹ̀kọ́ yìí ẹ̀ má ti jẹ́ ń gbẹnulẹ̀ ọ̀rọ̀ Miliki Express létí ọkọ̀ lórí wọlé lórí lọ́kẹ́mi ọ̀dà lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀t máma fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yọ́ lólùfẹ́ wa tí ẹ̀ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ẹ ṣé gan ìfẹ́ làánà fi ń gbà lọ́wọ́ yín gbogbo àtẹ̀jíṣẹ́ yín tẹ́ fi ránṣẹ́ à ń rí o má dẹ̀ máa fi yé yín wípé ẹ̀yin náà ẹ fi orin yín ẹ fi ránṣẹ́ gbogbo ẹ̀yin tẹ́ bá ní orin tẹ́ fẹ́ play lọ́lọ́kan òjọ̀kan yes ìyẹn ní abala throwback thursday ẹ fi ránṣẹ́ tí n bá ti play orin yín ok náà mo ti bọ̀ bọ̀ tí n bá ti play orin yín ẹ má wọrí ó máa kàn yín ó máa kan orin yẹn. alright lórí ètò lẹ́yìn ẹ̀ máa jẹ̀ gbádùn lifestyle tips pápá jùlọ abala throwback thursday níbi tá a ti máa ṣe kí ni gbẹdúwẹ́dẹ́ boss bread ó ti ẹyin a máa ju a máa sọ gbogbo bọ́dì wa fún àwọn orin tá a ti gbọ́ ní sáà kan sẹ́yìn rí pápá jùlọ abala àkíyèsí abala kan tí wọ́n tá à ń pè lákíyèsí mi ta ti máa ń ṣera ní you know a máa ṣera wa ní iye pé yes báyìí ni ká ṣe ṣe bá ṣe ń ṣe tó ń dùn fún wa ẹ jẹ́ ká máa ṣàkíyèsí àwọn kọ̀ọ̀kan àwọn kọ̀ọ̀kan wà tí ọkàn wọn kì í lọ síbẹ̀ ní gbogbo ìgbà tó dẹ̀ lè ṣe wá ní jàǹbá so lórí Miliki Express náà lẹ́ẹ̀tì máa jẹ̀gbọ́n àdàtà bá ti ń fúnra wa a máa fi sọ́wọ́ sí wa a ò ní fi jẹun fún ọgbà ìjọba fẹ́ ṣe ìpolówó ọjà ìpolówó ọjà ó ṣe kókó ó ṣe pàtàkì ẹ̀yin tẹ́tí darapọ̀ tẹ́tí dòwò tẹ́tí bá wa dòwò pọ̀ ẹ̀yin pé ọjà yín yàtọ̀ everything ń dùn ẹ̀yin tẹ́ wá wò wípé náà ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọjà yìí ni báwo lẹ ṣe lè ṣe kó la ẹ wo kò gbá kólékólé kò dẹ̀ gba gidi àzìn lọ́wọ́ tí ò gara ẹ pè nọ́mbà tó lọ lọ́jà amóhùnmáwòrán yẹn tẹ́ bá ti pè lọ́ọ̀kan náà la máa da yín lò yes fún ìpolówó ọjà nìkan ni tàbí kẹ́ ẹ fẹ́ wo àwọn ṣẹ́ wa lọ́lọ́kan òjọ̀kan All right, facebook twitter instagram at orisun tv ni and of course lórí website So it's www.orisun.tv so so so ẹ kà sí ẹkẹ ká lọ fẹsẹ̀ àjọ torí pé lórí Miliki Express ọ̀rọ̀ ṣókí ìjó púpọ̀ ẹ ti understand ibi tí ìjọba wà ibẹ̀ gangan ni ìdùnnú àti àlàáfíà àti ayọ̀ máa wà alright ẹ kà lọ gbọ́ pàkàngò lọ́wọ́ Kiss Daniel ètò Miliki Express ó ṣì ń tẹ̀síwájú ẹ kú kalẹ̀ okay we don't like better thing i <laughs> we don't like better thing ẹ wo kò sẹ́ni tí ò fẹ́ nǹkan rẹ̀ kò sẹ́ni tí nǹkan rẹ̀ òun àmọ́ mo fẹ́ kó wọn yé wa wípé nǹkan kékeré tó wà lọ́wọ́ yín yẹn ẹlòmíì ń wá tí kò rí so ohun tẹ̀yìn rò pó tẹ́ńbẹ́lú ohun tẹ̀ rò pó kéré lọ́wọ́ yín tí ò tó nǹkan yẹn bó ṣe wà lọ́wọ́ yín yẹn mo fẹ́ kẹ́ máa dunnú sí ní gbogbo ìgbà kò sẹ́ni tí ò fẹ́ nǹkan rẹ̀ òun táyà rò pé ó bíntín lọ́wọ́ yín òun lẹ́lòmíì kúnlẹ̀ nínú kọ̀rọ̀ yàrá ẹ̀ tó ń gbàdúrà so everybody ló like nǹkan rí ẹ̀rí dájú pé ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní gbogbogbà ok now we no like better absent bọ́láńlé lẹ́sẹ̀ gbọ́tọ́ láti ọwọ́ zlatan Miliki Express náà ni ètò tó ń lọ lójú amóhùnmáwòrán fún polówó ọjà yín ẹ pé nọ́mbà tó ń lọ lójú amóhùnmáwòrán ẹ má gbàgbé ìdùnnú títí wa ni pé kẹ́yìn máa tà kájẹ́ máa búgbàjẹ́ wàràwàràwàràwàrà all right abala lifestyle tips náà la ṣe wà mo dẹ̀ sọ fún wa wípé àwọn ọ̀nà tá a fi lè gbé ìgbé ayé ìdùnnú lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ ká kọ́ bí wọ́n ṣe ń ṣe no learn how to say no ẹ jẹ́ ká kọ́ bí wọ́n ṣe ń sọ pé mi ò fẹ́ rárá ẹ ti understand kíní ẹ̀rùn eh, mm, kẹ́ stand lórí ẹsẹ̀ yín wípé no kíní yìí no ní no náà ni because tí ẹ bá ti kọ́ bí wọ́n ṣe ń sọ wípé mi ò fẹ́ tẹ́ ẹ kọ́ bí wọ́n ṣe ń ṣe rárá tẹ́ ẹ kọ́ bí wọ́n ṣe ń dúró lórí ẹsẹ̀ èèyàn láti sọ pé àní kíní mi ò fẹ́ sẹ́ mi ò dẹ̀ fẹ́ náà nìyẹn ẹ máa máa ní ara yín lára tí ìnira bá ti dé kò sí ìgbé ayé àlàáfíà mọ́ á di wípé ooo tí ò bá ṣe pé bóyá kinní kan kinní kan mi ìbá máa ṣe kinní ẹ ti ní ṣé bá ti ń discomfort rẹ̀ tó ti ní rẹ̀ lára jujuju torí pé ó fẹ́ please èèyàn ẹ ayé aláyé lẹni yẹn ń gbé kò dẹ̀ sí dùn nínú irú ayé bẹ́ẹ̀ ọlọ́run gan ni ká fẹ́ràn ara wa gẹ́gẹ́ bí ọmọlàkejì wa ni ọ̀ká fẹ́ràn ọmọlàkejì wa gẹ́gẹ́ bí ara wa kò sọ pé ká ní ara wa ká ní ara wa ká ní ara wa lára ọlọ́run sọ bẹ́ẹ̀ so fún di èyí learn how to say no tẹ́ bá ti lè ọ̀nà ah, òkè wá ṣe kínní àyìnkẹ́ gbà mi ò fẹ́ màdìbà gbà mi ò fẹ́ olórí ìwọ náà wá ṣe kínní rárá mi ò lè ṣe ẹ má bínú ẹ kó tán síbẹ̀ ọjọ́ mi ni òní kọ́ńtún ká wá báwọn ṣe nǹkan tó bá rí pé fitting wọ́n á pè yín àmọ́ torí pé ẹ fẹ́ ṣe lágbájá ẹ ti yabẹ̀ ẹ ti sáré ṣe ẹ máa máa nira yín láti torí bá dé kọ̀rọ̀ yàrá yín ẹ máa padà lọ gé ka jẹ ni so learn how to say no èkejì ẹ̀wẹ̀ òun náà ni wípé be generous ẹ jẹ́ ẹni tó lawọ́ ẹ jẹ́ ẹni tó free mọ́ àwọn èèyàn ẹ jẹ́ ẹni tó ń ṣe lóore tó ń ṣe láàánú because òkè lọ́wọ́ fún ní gbé lákọ̀ọ́kọ́ ẹni tó máa fún yàn ní nǹkan ó di dandan kírú ẹni bẹ́ẹ̀ kínú ẹ̀ máa dùn mi ò sọ pé ẹni tó force rẹ̀ láti fún yàn kan ẹni tó force rẹ̀ láti fún yàn kan ojú ayé ló ṣe but ẹni tó pé naturally ẹni kò wà generous ẹni kò lawọ́ ẹni kò ó kò láàánú lójú ẹni tó bá fún yàn ní nǹkan tó bá ṣe ọmọlàkejì ẹ̀ lóore ìdùnnú àti inú ni wọn ní láti sọ pé go come ìdùnnú àti inú ni irú èèyàn bẹ́ẹ̀ máa ní pé yes ẹni yóò ní ẹ̀dẹ̀ ṣe lóore ẹni yẹn wá ń dunnú ìdùnnú ẹni yẹn ìdùnnú títí yìí ni so fún díẹ̀ yẹn tó bá fẹ́ gbégbé ìgbé ayé ìrọ̀rùn ìgbé ayé ìdùnnú ìgbé ayé àlàáfíà ẹ learn how to say no ẹ kọ́ bí wọ́n ṣe ń ṣe rárá kẹ̀dẹ̀ rí dájú wípé ẹ wà generous alright bóyá ẹni tí wọ́n pátá ẹ ká tún lọ fẹsẹ̀ rájọ no story yẹn ṣì ń pend ẹ má gbàgbọ́ mo ṣe máa padà sọ sí yẹn ẹ ká lọ fẹsẹ̀ rájọ ká lọ gbọ́ forty nine ninety nine látẹ̀wọ̀ Tiwa Savage Miliki Express ṣì ń tẹ̀síwájú ẹ kú kalẹ̀. yes mo lẹ́yìn pẹ́ gbájú orin that's forty nine ninety nine láti ọwọ́ Tiwa Savage abala lifestyle tips náà la ṣì wà mọ́dẹ̀ ń yànnàná mo ń yànnàná bí a ṣe lè ṣe kí ni bí a ṣe lè gbé ìgbé ayé tó máa fún wa ní ìdùnnú how to stay happy how to live happy irú nǹkan tí à ń yànnàná lọ́wọ́lọ́wọ́ lórí ètò náà rèé wọ́n dẹ̀ ti sọ fún wa wípé ká mọ bí wọ́n ṣe ń ṣe rárá ká dẹ̀ mọ béèyàn ṣe máa wà generous béèyàn ṣe máa lawọ́ another point máa tún fún wa òun náà ni wípé don't expect too much ẹ má ẹ wo ẹ má expect nǹkan tó ṣe as in ẹ má gbọ́kàn léyàn jù ẹ dẹ̀ má gbé nǹkan lé nǹkan jù be independent ẹ dá dúró ẹ jẹ́ wọ́n máa mọ̀pọ̀ ẹ má sọ wípé títa yóò bá tí ẹni yóò bá ṣe nǹkan fún mi ayé mi ò lè dá ẹ má sọ bẹ́ẹ̀ síra yín sítáwọn ẹ̀jù kan ò bá ṣe kinní kan fún mi báwo ni òun ṣe fẹ́ ní ìlọsíwájú ẹ nígbàgbọ́ nú ara yín ẹ self confidence pé yes ìrìn àjò tẹ́ ẹ wà yìí ilé ayé kan tẹ́ ẹ wà àfi kẹ́ ṣoríire ilé ayé kan tẹ́ ẹ wà yìí àtẹ̀yìn àtara yín náà ni tí ò bá sí ìyá tí ò sí bàbá tí ò sí ẹnikẹ́ni mà ó di dandan kí n ṣoríire so tẹ́ bá wà self independent bẹ́ẹ̀ pé yes èmi àtòrí mi àtẹtí mi àtẹlẹ́dàá mi ni ó di dandan tẹ́ bá make up mind yín ó di dandan kẹ́ gbégbé ayé ìdùnnú ó di dandan kínú yín dùn àmọ́ ẹni tó bá ń gbé ara lé èèyàn ọlọ́run gan ni ká má gbé ara léèyàn ẹ gbogbo nǹkan tẹ bá fẹ́ ẹ kọjú sọ́lọ́run tẹ bá gbé ara léèyàn èèyàn ẹlẹ́rara èèyàn abìdí yànyàn wọ́n á kọ̀ jùyàn mọ́lẹ̀ wọ́n á láyàn mọ́lẹ̀ bíi màálùú ni <laughs> wọ́n á láyàn mọ́lẹ̀ bíi màálùú ẹ má gbára léèyàn èèyàn lèèyàn máa máa jẹ́ ẹni tó promise pé òun máa ṣe heaven and earth fún yín àbẹ ẹni tó promise pé òun máa rọ yín lọ sí school anything can happen tẹ́ni ẹ bá wá sọ wípé ó yá òun ò ṣe mọ́ kí ló wá fẹ́ ṣẹlẹ̀ gbogbo ìdùnnú gbogbo hope tẹ́ ti kó sí tẹ̀tí gbé sọ́kàn á wá di pé kẹ́ máa lejú kiri á di pé kí ìbànújẹ́ wọnú ọkàn rú èèyàn bẹ́ẹ̀ mo gbà ládùúrà pé ìbànújẹ́ ò ní wọlé tán àmọ́ ẹni tó ti dá dúró tó wọ wípé yes plus or minus kí ni mo máa get ẹ̀ done plus or minus máa rọra mi lọ sí school plus or minus máa dìde máa lọ wá iṣẹ́ fúnra mi máa ṣiṣẹ́ máa wà independent máa ṣiṣẹ́ máa ṣe nǹkan tó máa múnú ara mi dùn tẹ bá ń ṣerú nǹkan bẹ́ẹ̀ tẹ̀ dẹ̀ wà tẹ́ lọ́bì kan téèyàn dẹ̀ àwọn fáyín láti ṣe yín lóore inú yín máa tún dùn sí ni ayọ̀ yín máa kún àmẹ́ni tí ò mẹ́kọ̀ọ́ máa nẹ̀ láti dúró láti dúró déédéé gẹ́gẹ́ bí ọmọkùnrin àbí gẹ́gẹ́ bí ọmọbìnrin tó ṣà ń dìpẹ́ǹdì léèyàn tó ń gbójú lógún ah irú èèyàn bẹ́ẹ̀ yàn live happy o kò live happy life o <laughs> irú èèyàn bẹ́ẹ̀ yàn live happy life so fún díẹ̀ yìí ẹ má gbára léèyàn ẹni tó bá fẹ́ live happy life ò kí ń gbára léèyàn ẹ má gbára léèyàn kẹ́dẹ̀ má gbé ọkàn sórí nǹkan jùjùjù ní gbogbogbà so ìtàn tí mò ń sọ lọ lẹ́ẹ̀kan mò ń sọ wípé arákùnrin kan tó dúró déédéé tó níṣẹ́ lọ́wọ́ tó kàwé àti ẹnìkejì tó wẹ́ pé ìmúra ẹ̀gọ́ ò jọra bàtẹ́sẹ̀ ẹ̀gọ́ ò da kò níṣẹ́ lọ́wọ́ skul tóun kà ìwọ̀nba ṣókí ló kà ẹni tó ka gbogbo òwe tó travel outside the country tó ní gbogbo òwe tó ní everything èmi rẹ̀ ẹ̀yìn rẹ̀ níjọ́ kan bí wọ́n ṣe pàdé rẹ̀ o wọ́n jam wọ́n padà jam ìrìn àjò pa wọ́n pọ̀ wọ́n pàdé ara wọn ìgbà tí wọ́n pàdé ara wọn kílẹ̀ rò pé wá ṣẹlẹ̀ mo <laughs> mọ̀ kàn fẹ́ gbọ́ ìtẹ̀ honestly wọ́n padà jam wọ́n pàdé ara wọn ìgbà tí wọ́n pàdé ara ìyá tèmi gan já pé yé kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí kí ni nǹkan tó máa ṣẹlẹ̀ the question now is níbo ló ti pàdé kí ló pa wọ́n pọ̀ kí ló mú wọn tí kí ló bring wọn together ẹgbẹ́ ẹ̀ka tí lọ fẹsẹ̀ rẹ jẹ́ gbogbo ẹ̀yìn tí wọ́n pátá ẹ̀ka lọ gbọ́ I wanna be a billionaire billionaire láti ọwọ́ Tẹ́ni Makanaki Miliki Express ó ṣì ń tẹ̀síwájú ọkùnkalẹ̀ ọ̀rẹ́ Miliki Express lè tọ́tọ́ lọ lọ́jà mọ́ọ̀mọ́wòrán yìí mo ń sọ ìtàn kan bọ̀ láti bẹ̀rẹ̀ ètò wípé ẹni tó múra déédéé tó fine tó ń rẹ́rìn i mean ọkùnrin tó múra déédéé tó ní gbogbo sátífíkẹ̀tì ìwé nílé ayé yìí tó dùn wò tẹ̀yìn gan máa sọ wípé tẹ́lẹ̀ Yorùbá jọkọ̀ náà jálẹ̀ ẹni àti ẹni tó jẹ́ wípé ìwé ìwọ̀nba ló kà kò ní owó lọ́wọ́ débi pé òun máa ra àwọn shirt tó wọ́n tó máa fi raṣọ tó wọ́n mo ní bàtà ẹsẹ̀ gan kódà ó kù díẹ̀ káàtó mo ní àwọn méjèèjì wọ́n wá pàdé níbì kan ah ibẹ̀ yẹn làyà mi ti já pé ah ibẹ̀ yẹn mo ti bẹ̀rẹ̀ ọlọ́run pé ah ọlọ́run ní agbára kí ló wá ṣẹlẹ̀ níbo ló ti pàdé kí nìkan tó pa wọ́n pọ̀ wọ́n pàdé níbi tí wọ́n ti jọ fẹ́ lọ gba iṣẹ́ iṣẹ́ tàdé ń sọ yìí iṣẹ́ tó ń tán òṣì tó ń tán ìṣẹ́ ni ẹ understand <laughs> iṣẹ́ tẹ́ pé tí wọ́n bá gbà á ayé yẹn ni ìyá yí padà completely ó ti irú iṣẹ́ irú ilé iṣẹ́ tí wọ́n ti pàdé nìyẹn àwọn méjì dẹ̀ pàdé àmọ́ ọkùnrin tẹ́ pé kò ní owó lọ́wọ́ kò ní kankan yìí kò gbára léèyàn kò mèèyàn kankan bẹ̀ kò sí pé èèyàn kan wà bẹ́ẹ̀ tó fẹ́ sọ fún pé má wọrí mo wà bẹ́ẹ̀ mo máa dúró fún ẹni ó ní self confidence ó wò pé ah, ọlọ́run nìkan náà ló lè ṣe ọkùnrin kejì ìyẹn ṣàṣì ń fakọ sí pé yes kí ló fẹ́ ṣẹlẹ̀ ń bì báyìí èmi náà ni wọ́n máa fún èmi la máa fún níṣẹ́ àwọn méjì jọ ṣe interview wọ́n ṣe exam aláwọ̀kọ́ wọ́n tún jọ pè wọ́n padà wọ́n ṣe ẹlẹ́ǹkejì àwọn tún ṣe ẹlẹ́ẹ̀kẹta àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ ó oh gọ̀dẹ́ mi gan tí lè sọ ní báyìí <laughs> alright abala throwback thursday òun náà làwọn akókò ẹ̀yìn tí wọ́n kọ́ oh my god abala throwback thursday abala tí gbogbo wa ti ń retí mama fi àsìkò yìí sọ fún wa wípé ìpolówó ọjà ó ṣe kókó ó ṣe pàtàkì ẹ pè nọ́mbà tó lọ lójú amóhùnmáwòrán yín lẹ́ẹ̀kan sí ẹ pè nọ́mbà yẹn tẹ́ bá ti pè wá lọ́wọ́ tí ò gara lọ́wọ́ kan báyìí náà máa bá ṣe gbogbo ìpolówó ọjà yín back to back back to back ajé àdá máa ṣe kí ni a máa bùgbà jẹ orin àkọ́kọ́ ti máa fún wa ní abala throwback thursday òun náà ni láti ọwọ́ Kiss Daniel ẹ kàn wojú Miliki expression ṣì ń tẹ̀síwájú ẹ kalẹ̀.